الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله سبحانه وتعالى قدر صلاة محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وبارك على صلى الله عليه وسلم عند الله سبحانه وتعالى وجعل في المقطع في الجبر في الطيب على مقدار التعليم والصفوة وما شيء عشان كانوا على يسير هذا أبدي عليك ثلاث جبنة برج على فاتك أبي فكما فكر بعد الصلاة باب الصلاة من الإيمان باب الصلاة باب الصلاة من الإيمان باب الصلاة من الإيمان وقال الله تعالى وما كان الله ليضيع إيمانكم الإمام البخاري رحمه الله تعالى تجد أكمل صلاة ẹ̀kọ́tún pẹ̀lú باب báàbù fún wa ó ní báàbù láti الصلاة sọ nípa àtìsọ́lá لا ìrìn ìrìn تقدر الله في أضيوة بين أطراف الإيمان من هذا أهل السنة والجماعة لأن الإيمان قول وعمل إذا وأرسل جماعة صفحة يسمى الإيمان قول ورفقة واعتقاد أديوك وعمل أنتي إشياء حراسي إنه إشياء حراسي ومجنوة الصلاة وهذا رد للمرجع إذا جاء جاء قد أرسل المرجع كان صحيح iṣẹ́ ìmọ̀lẹ́ òṣìṣẹ́ pẹ̀lú kí ni o pẹ̀lú iṣẹ́ sọ̀tàn. so ọ̀rọ̀ tó bá wà sọ̀rọ̀ àdìgbà ìmọ̀ ìsìláàdì mọ́dá ìsìláàdì قالوا طبعا عليه رحمه الله وقال الله تعالى وما كان الله ليضيع إيمانكم لما وما كان الله ليضيع إيمانكم قل يا رب أرسلوا باب السيئة لأن قال ما كان الله ليضيع إيمانكم الله ليه مؤمنتي بعد مريراني والإيمان في هذه الآية الصلاة الإيمان في هذه الآية في سورة البقرة العظيم عظيم إن الله يقول السفهاء من الناس تولوا عقوبته التي كانوا عليها وما كان الله ليضيع إيمانكم فرعبه مثل ما قال أي ليضيع ماذا؟ ما سبق من الصلاة àwọn òun tẹ́ ti kí tíwájú tẹ́ kí lọ sí báyìtú báyìtú lọ́rin ìlàkàrọ̀ ẹ̀pọ̀ bẹ̀rẹ̀ ní tẹ́kọ̀ọ́ ní ṣíṣẹ́ ẹ̀kọ́ sí báyìtú lápẹ́lẹ̀ àwọn èèyàn lọ́gbà tó sọ́ra lérè tẹ́ máa pàtàkì ní wọ́n ti pé àwọn àbáwọ́tẹ́ àwọn tó wá fún àwọn èèyàn kan tó ti kírun sí tí wọ́n bá kírun sí kàdá ẹ̀lẹ́ ti kírun sí lápẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọ̀la kára mọ́ òun ní á so ìgbà tó bá wà sọ láti ìgbà rẹ̀ ajẹ́ pé ẹtí ìwádìí gbọ́dọ̀ ní ìmáàlì fa ẹ̀ta ìmáàlì tò ní bàbá ọ̀nà ìmáàlì nígbà tá lọ́rọ̀ ìmáàlì fún lágbájá ó ní ìmáàlì olùtàgbà àbí mọ̀tàlá ẹtí ìwádìí wá ń lò àbí gbọ́dọ̀ ní kíni èmi ìmáàlì pé ìmáàlì rẹ̀ kò já àbíà túmọ̀ rẹ̀ ní. سبب هو أصل هذا البخاري وقال له أسباب أقرب الإيمان وقل تعالى وقال الله يضيع إيمانك قل يعني تبويبي قل يعني orítùmọ̀ tí ọmọ bá sọ ní wípé àwọn tí wọ́n kí òun tí wọ́n kọjú sí àlùbáyì alábìsílá ọlọ́dún apple apple ọ̀dà apple ọ̀dọ́ ẹ̀dá wo apple lọ́sọ̀ pé ìjà á dé fílbẹ̀ì àwọn tó rẹ́pọ̀ sí ní ohun àwọn tí yáni àtọ̀láàtù ìndàlbẹ̀ì orí yáni àtọ̀láàtù ìndàlbẹ̀ì lọ́wọ́ àlùkọ́ في العهد ما بين نعم هذا باب باب وذلك عن الإيمان والعمل طيب قالوا وقلنا تعالى وما كان قد يضيع ايمانكم يعني صلاتكم عند البيت. اذا قلنا يعني صلاتكم عند البيت صلاتكم عند البيت. يريدان كده وما كان الله يضيع كيف غلام له ايمانكم قال يعني, يعني صلاتكم عند البيت. ولكن بقى عمر إلا مين عمر níbi ìlú pẹ́tẹ́ ṣífù wà ń bẹ̀. pé pàtó pàtó yá ní sàwọn ọ̀gbìn rẹ̀ pé irú tẹ́ sí nígbà tẹ́ sí báyìí báyìí tù wò tẹ̀sí ìjọba àwọn ọmọ ọlọ́run bá káwọn ọmọ lòdì àyè wọn mẹ́kẹ́ gbà rẹ̀ káwọn ọmọ lòdì mọ̀. wọ́n sọ pé ọlọ́run ò ní fi ìgbàgbọ́ táwọn kan wá bùtì jà fún kẹ́tí fún wa tí wọ́n bá wá sí wọn kọjú sí káàbà wọ́n máa ń lọ káàbà lè dé àyíká tó wọ́n ti sì yára sàrà fún ilẹ̀ báyìí pé ìrún tẹ́ bá kí nígbà tẹ́ kọjú sí ilé wọn tó lè tó bá pé tẹ́ kọjú sí káàbà ṣé àwọn tó ti kú yẹn táyà ẹ̀jì máa lọ mọ́ ìgbé ẹ̀jẹ̀ ti báyìí làbẹ́ padà bẹ̀rẹ̀ ọ̀dẹ́ nínú àkọọ́lẹ̀ ìbéèrè tó mọ̀ nǹkan gbàgbé yáde sọ̀rọ̀ àkókò lè wọ́n ìrì ìbẹ̀ yìí yáde máa kájú ẹgbẹ́ yẹn níbi yóò ti mọ̀kọ́ bí mo ní pààlà báyìí láti fi hìnnà yẹn níbi yóò ti lè pẹ̀lú bá dẹ̀gbẹ̀ àyà ń lò mẹ́kànlá yóò dúró àyè máa lọ fọ́lọ́ òkú níbi ìgbàgbọ́ yíra rẹ̀ yá ìtàkùn tó lè bẹ́ẹ̀ lẹ́yìn dáwà tẹ̀síf báyìí dáwà tẹ̀síf الإمام البخاري لما قال يعني صنعتكم عند البيت في البيت إلى البيت البخاري كأنه قصر إذا كنت يرمي ibe mẹ̀kẹ́kọ̀ọ́ ló jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ ọba ìgbàgbọ́ onífihàn yíra ni yà ní sọ̀lá fúnfún ní ìdẹ̀lì bẹ́yìsì iná bẹ́yìsì ní bàtùrù yà ní ìrúdẹ́ ẹ̀kí nígbàtà àmẹ́kà tẹ́ẹ̀kí pọ́tù síbò واضح وهذا أقرب هذا أقرب قالوا لي ما قال بقى سباب ويا سبب ولا هو عصر صحيح اللي يقول لك باب الصلاة في المدينة شوف باب ولا في باب الصلاة في المدينة بل في الحكم أي باب الصلاة الصلاة من الإيمان وقول الله تعالى وما كان الله ليضيع إيمانكم يعني صلاتهم عند البيت هذا هو المعنى الواحد ثم أتى رحمه الله تعالى بحديث البراء بن عمرو وللبراء رضي الله عنه براء بن عازب هو صحابي وأبوه أيضا صحابي براء بن عازب صحابي ابن صحابي أن النبي صلى الله عليه وسلم كان أول ما قدم المدينة نزل على أجداده أو قال أقواله الأقصى فرجع عنه يقول النبي صلى الله عليه وسلم قل أخوه كان أول ما قدم المدينة أخوه فترى بكم هو مدينة عليه الصلاة والسلام قلت مدينة تقول شيء كذا وام إنت أصلي ما يعني ما تصير البيت إلى إلى بيت بكر السنة يقول له يقول له بره أقول لك له يقول له بره ẹ̀kẹwàá mádàlú yàní mádàlú kúgbà ọdún mẹ́wàá ọ̀fíìd máàdọ̀ ọ̀tọ́ ọdún mẹ́wàá mẹ́rọ ìṣẹ̀lẹ̀ àbí tó mọ̀ ìfún wọn kírun ní mẹ́ta náà àtẹ̀kọ́ tó gbogbo ọdún wọn kírun mẹ́ta yẹn ìwé náà ti kọjú sí bẹ́ẹ̀ tó so ìyá níta àpárá tó tó yà ní kọ́lá tó kún ní nàìjíríà ìlà ìgbà tó bá tó yẹ kó ìyá ní sọ̀fíà wà bẹ́ẹ̀ báyìí so bàbá sọ yìí pé káàdì àwọn àmà àkọ́lì màdìmọ̀lì yìí rẹ̀ bàbá sọ نزل على أجدار أو أصواب شك بن الورق هذا من الأنصار وعلى الصلاة والسلام وقال جسي ọ̀dọ̀ àwọn tí ànẹ́bì ní àbátan pẹ̀lú wọn ní nínú àwọn àǹsọ́rọ̀. Tẹ́ pé àwọn àǹsọ́rọ̀ àwọn àmàdínà àti mẹ̀yẹ ìmìlígbà àdúgbò àǹsọ́rọ̀ ara àdúgbò. Ó ń tẹ́ àtúntò náà lọ́sọ́lá ní ìbátan pẹ̀lú wọn ní ń di ẹ̀há ti àwọn àdìdáàdù rẹ̀ àwọn bàbá bàbá rẹ̀ daga yanzu ba da wasu salam yanzu a wajen dadi au a kuwa ne shakun da rawar al'asu ajdadi min ajdadi ha so wani pé màmá tó bí bàbá bàbá rẹ̀ ayé tó mú jáde jù màmá tó bí bàbá bàbá mi sọlá wọ sọlá wọn sọ yẹn ayé sálì ha òun ni ó jẹ́ àràbà sàrò ó jẹ́ kan nínú àwọn ará Màdínà sọlá dábẹ́ káyọ̀ àwọn àwọn àkọ́dínà nàzàrà. على أجدادهم وقالوا المدينة نزل أجدادهم so you need to نعم وأنه صلى قبل بيت المقدس ستة عشر شهرا كل قرى رمضان عليه وسلم كل قرى رمضان عبد الله عبد الله بن ماذا عبد المطلب so أمه عبد المطلب هي ولد كذا قالوا كنيو so yes وأنه عليه الصلاة والسلام صلى كبر وقت المقبل شاء الله فجوا كبر هذا يقع مثلا بنو نجار بنو نجار أنا بنو نجار يبقى من سنة من بنو نجار ẹgbẹ́ wa lọ́wọ́ ẹ̀gbọ́n mi gbèkẹ́ sí sọ ọdún sọ̀rọ̀ nípa yíyá bá mi sọ́nà mùsùlùmí àmì ṣùgbọ́n mọ̀lẹ́yìn náà ó ti pé mi àlejò ọkọ̀ dé sí àwọn èèyàn òkú gbọ́dọ̀ àti fẹ́ẹ́ dé sí ìfẹsẹ̀ sẹ́ta àmọ́ àbúrò àyíbàlà sọ́ọ́rí àtàwọn lẹ́yìn náà ọdún tó ti kọjá ìgbẹ́ nínú àwọn dídọ́tà padà dé sí agboolé àwọn ìbànú nàìjíríà so a lè ṣe jáàpù pẹ̀lú tó sí àwọn olùkọ́tà sọ yẹn pé àbílẹ̀ lọ́dọ̀ àwọn ìbànú nàìjíríà lọ́dọ̀ àwọn àdáàlẹ̀ so káàdà awọ́lẹ̀ náà kọ́ni mẹ́tẹ̀mẹ́tẹ̀ yìí rẹ́ta mẹ́tẹ̀lá so bó dàá pé pẹ̀lú ìdáyà ọlọ́run àwọn ìdíjú sílẹ̀ àdìsọ́kùn ìdáyà so فلما جبه وعنده صلى من البيت المقدس فطلب جبه لله يقول له ودنا معي هو عمدا وعزاله أمكيه تبكي وعج بك حياتي أكبر ثم قدسي بيت المقدس أنا أقول بني يسالة بور ستة عشر شهرا قولي بيوشو ماري ديني وقوم السمر أو سبعة عشر شهرا شهر المرأة أعطيك أن تقول 17 مرة ìwọ́yà fifteen months seventeen months ló bá jùlọ àwọn ìwọ́yà mi náà wá eighteen months ìwọ́yà mi náà wá three months ojú islam but sixteen seventeen ilé ìwọ́yà tó sọ kí ni o tó bá bú mọ́ọ̀dù kí ló bí onígbé ẹni tó bá ka àrùsọ̀lá sọ́nà fún òní tó wá sí nàìjíríà nínú oṣù wo ló ṣe ìjìnlá wọn lè sàtọ̀tà rọ̀bí ọ̀làwọ̀ tàhùrù tó ń lálẹ́ sọ̀nà bí ní ìrọ̀jà sí ní ìrọ̀jà ní àárín oṣù rọ́jà ni wọ́n tẹ̀lé kíbla bá mi lọ́la sọ̀rọ̀ so ẹni tó bá tí ẹ gbé rọ̀dún ní awal sí rọ́jà oṣù mélòó ní yẹn ẹni tó bá ka àwọn oṣù yẹn náà yóò pè ní seventeen ẹni tó bá yọ àwọn oṣù yẹn kúrò yóò pè ní gíní tòbí ẹni tó sọ pé ó ní àtúntò lọ́wọ́ sábà ó wá túnú náà ní ọ̀tún dé mẹ́ta torí wà ní ìrẹ̀kọ́ ó yẹ pẹ̀lú rẹ̀ ó sì ń wọ́n ṣe ń tìrì nígbà táwọn ọdún sí báyìí lọ́pẹ́ fún oríṣi oṣù yẹn wọ̀kẹ́rẹ̀ ni òjì buwa ní ọ̀sọ̀rọ̀ àǹtẹ̀ kó tàbí láti ìbìlá tó kí ìbàlàbẹ̀ ṣùgbọ́n tó lọ́wọ́ wà lẹ́bí ìlú sọ́lá sọ́lá yá ká ní kí là ó sì lè lọ jẹ́ kàábà ó máa ń wà lẹ́bí ilẹ̀ sọ́lá ṣùgbọ́n tó tọ́lá sọ́lá máa yẹ ṣe kú ánìsì hà ilé ìdáwọ̀ tàbí sọ́lá ìyá mi nìkan lè nìkan lọ́wọ́ wà lẹ́bí ìlú bọ̀nà lẹ́bí ò ní fi ẹrù yẹn tó àgbà tí wà ní ẹgbẹ́ dé kákẹ́tà yẹn kó lùtọ̀ ìgbà bí nǹkan tó lè mọ ká tẹ̀ fẹ́ kí nǹkan rí lé o bọ̀ tó o bá sì lẹ́rìí dákẹ́ tó ó lè mẹ́rọ̀ lọ́wọ́ so yẹ kí káyọ̀ lè kọjú ìbò bí tó bá wù wà قبلا أي أي بيت بتاعنا سورة كتب هو على مين معجزة غداني وكان يدعو الله من ذي الزعبان سورة من الكبار دي وفاهم قال تسيبي دعوة كبيري دليل طورا فلوسي تسمي فيها قولا بها وأنه صلى أول صلاة صلاة صلاة العصر يرجع النبي صلى الله عليه وسلم يقول عليه الصلاة والسلام والصلاة فقط في ولا يروي صلاة العصر يعني بعد تحويل القبلة معنى بعد تحويل يبقى واحد من عمر أصلا صبح واحد من عمر أصلا في الدولة أنا أقول لك في يتطور فيما هو منه يقول لك وبس الإنسان من أول صلاة صلى به أي أول صلاة صلاها قبيل بعد تحويل nínú àwọn bábá lọ́pọ̀ tó bá fún sọ́lọ́ wà lọ́wọ́ sọ́lá nígbà tó bá jẹ́ ìdí kíbla fún anábì onídàrọ̀ sọ̀lá torí àbúrò wọn tẹ̀lé fọlọ́ ìlú sọ̀lá sí àbúrò sọ̀lá tó wù sọ̀ ọ̀pọ̀ wọlé láàyè ọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ pé ọ̀rá ọwọ́ sọ̀kọ̀lá àádọ́dàgbọ́jọ́ lè tó èyí tó kí ní nàìjíríà ó ní wàá tẹ̀wọ́ sọ́kọ̀lá ọwọ́ sọ̀lá وصلى معه القوم أو قد كانوا كلام صلى الله عليه وسلم فخرج رجل أي من صلى على النبي إذا كما جاء لما تشير ذلك المساك كلام صلى ثم جاء لما نظر لم صلى معه إذا هو كيلو كلام الرسول صلى الله فمر أول ما تتبع قوية أقول عباد ها عباد واختلفوا في اسم أبيه àwọn ìbẹ̀rẹ̀ ò bá lè ṣe àti ìtẹ́fà àwọn ìjọba mọ̀ sọ pé wọ́n ní àwọn méjì àwọn méjì ọ̀tọ̀ ọ̀tọ̀ ní jẹ́ orúkọ yẹn ó dàbí ìyá rẹ̀ fi sọ́ra ìlà àdé àwọn ọ̀sẹ̀fẹ̀ àwọn ọkọ̀ tó papọ̀ tẹ́lẹ̀ tó kọ ẹ̀ méjì ó papọ̀ ṣùgbọ́n kọ̀ bàbá wọn yàtọ̀ àbúkọ́ jẹ́ pé ó kọ àwọn bàbá wọn papọ̀ ó kọ ọmọ yóò débi ó yàtọ̀ tí yóò bá pẹ́ ẹ̀ méjì tó bá àlàkùnrin àbá àbàkọ́jọ́ wọ́n dákọ̀ nígbà ìrẹ̀dà ó mọ̀ sọ ó jáde mọ̀ lọ́rọ̀ áàdì mọ́tò mọ́tò wọn kọjá lọ ó rọ̀ kì àwọn wà ó tí ẹ̀ máa ń lè mí tó ṣe bẹ́ẹ̀ sí nípa ìyẹn sọ pé ẹ̀kẹ́ ẹ̀ sọ fún mi lára ìmísì ọmọ ìyẹn yẹn kò sọ pé ẹ̀ wà láti ẹ̀ ẹ̀ kéde ìfẹ́ tó má bà rẹ̀ sí. wọ́n ń rọ̀ ṣe olóyè bẹ́ẹ̀ tó rà mí pé jàwáàlù mùkárà mẹ́tì mùsọ̀lì ìlẹ́kọ̀ọ́ apáàlẹ̀ bẹ́ni tó ń kírun sọ̀rọ̀ àrùfàlẹ́bù ẹ̀ tó kí ní kó wípé bàbúrú wà ó rọ̀ fún òun àwọn ẹ̀rẹ́ sì mọ́ pàkọ́l ọkùnrin wá sọ pé ashhadu billah ó ní mo fi ọlọ́wọ́ bá múra àyè ahlifu billah ashhadu billah ó lẹ́nu mẹ́rin ahlifu mo fi ọlọ́wọ́ bá náà múra فقد صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل مكة ó ní mo ti kí mo pẹ̀lú àmọ́lì ní ìṣẹ́ ẹ̀ pẹ́lẹ́pẹ́ àmọ́lì ti kọjú sí Maka kọjú sí bẹ́ẹ̀sì pàtó nígbàdà kí làwọn ẹ̀sìn lọ́dún tó yẹ tó kúrò náà tó kọjú sí pé ìlú nígbà ṣe àkíkà ọyẹ o kíkà láyé àbí ìjọba jẹ ló ṣe náà fà á sí ìlú rẹ yẹn tó wọlé ìyàwó ẹ kírun ó fẹ́ wọlé ìṣàkóso jẹ ó dá wọn bẹ̀rẹ̀ nínú àwọn ọmọdé ọmọdé fúnra tó lè ṣe ìṣára nígbà tó ń kí lọ́wọ́ láti dá ìdílé ìjọba kú àyè tó àlàkùnlé tí ẹ̀ máa rí ọ̀rọ̀ tó ṣe tó lè ṣe tó fún un láǹfààní ìṣúná ìṣe kájọkí ni o lásọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ tí òní bẹ̀rẹ̀ ó da ẹ̀rọ rẹ̀ kọ́ o àbí ẹ̀sùn tẹ́lẹ̀ tẹ̀lé ẹ̀sùn tó wá àbí ẹ̀rọ mọ́ sáà bí àwọn ẹ̀rẹ́ tí ó ṣe ọ́ ti tẹ̀lé ẹ̀sùn tó wá ní díẹ̀ káyọ̀ lè rí ní olùgbà wáyé alára tó yẹ wà jẹ́ra ní wàá torí ẹ̀rí ó pé sọ ààbà yìí ó ti rí ní ó bá wọn yòókù sọ̀rọ̀ wà wọ́n ó ní àṣà àdùgbìlá mọ̀kọ́lọ́ ọ̀gbùra ọ̀sọ̀ lẹ́yìn tí wọ́n sọ lẹ́yìn sọ sọ́lá ìgbàlá mẹ́ta mo ti tí ìbámu sọ́lá àti mo kọ́ ti sí pẹ̀lú ẹ̀rọ sí mẹ́ta fàdé àrùn ìtàmẹ̀rún sí mẹ́ta ó ní àwọn sàábà ìyàwó tó ti rú rẹ̀ wọ́n jẹ́ ìdí kẹ́lẹ́ tí wọ́n ti wà lórí ìrùkú lẹ́lẹ̀ ni wọ́n ti yí po ẹ̀kọ́bíṣẹ́ mẹ́ta tó bá jà wọn lásọ àti àkèlè ìjọba ó jẹ́ ìdí àlọ́ Báyọ̀ lè bá bàjẹ́ tó bá àtàkì òṣàrọ̀ ẹ̀rí lè bá bàjẹ́. Ilé ìjà àwọn ọ̀rọ̀ láti àwọn ọ̀sán àwọn ọ̀rọ̀ àlẹ́yìn. Àti kí àwọn ọ̀sán gbogbo nǹkan pátá ni wọ́n fi bá ń tẹ̀lé àlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ kódà débi wípé ìgbàdá pẹ̀lú kò sáré sàlù níbi máa àdé ṣe ẹnì kan ṣe ìfẹ́ máa sọ àdé ṣe fẹ́ ẹ̀ náà tó ṣe bẹ́ẹ̀ rẹ̀ nítorí kò sáré sàlù náà àwọn ọ̀sán àhátà tó wọ́n fẹ́ ṣe tà á sì lọ sùn wọ́n bá bẹ̀rẹ̀ kọ́pì àlẹ́ bí sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ta sọ̀rọ̀ ọmọ bàtà lè yá ti bàtà ọmọ ẹ̀jẹ̀ náà lọ لقد أنا نقول ذكر كل صلاح اللهم أعني على ذكر الأشهر مع العبادة هو معاذ لذي بارك ثم تقوم إلى هذه المقاطعة كما تعدوا عليه بدل من لما بيطلعوا لنا بيطلعوا لنا بيطلعوا لنا يا فلان إني لا ابتلاء báwọn sọ́lá tẹ̀lé yẹn gbogbo nǹkan pẹ̀lú so nítorí bí pàdáàmù àwọn ìwé jí kàdáàmù níbi wọ́n jà لأنه بلا من خلاص الحركة الجزيرة اللي تنتج شرير وليه هو هذا الشخص وبعدين تفهم الواجب يلا يقول الواجب في جزء آخر أنا بقول أنا قاعد مثلا الواجب ده حد من هذا الحديث قلنا إن حجيجة خبر واحد إجازي تلك بقوة نعب عليه ẹnìkan tó ń fún ẹ làbárì ìjẹ́ni tó ní ẹ̀rí làbárì ẹ̀nìkan. èrò èrò sọ fún pàpọ́lọ́jà rọ́ọ̀tù lónìí nígbà pàpọ́lọ́jà ẹ̀mẹ́ ló sọ fún àwọn tábìlì ẹ̀mẹ́ ló sọ fún pé wọ́n ti tẹ́jú nígbà ẹ̀mẹ́ ló ẹnìkan ọ̀dọ́ àmì kan náà wò. so eré ìjẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ka fọ́ọ̀mù bẹ́ẹ̀ lè ṣe níbi ìfúnnilàbárè yẹ kí láti mọ́ níbi ẹ̀rẹ́ lò bí àtẹ́sọ́ká ẹ̀rẹ́ kọ́bárù làbárẹ̀ yàtọ̀ sí ìjẹ́rẹ̀ níbi làbárẹ̀ ẹ̀rẹ́ lò ah jẹ́ ìgbà tó ti tẹ̀sẹ̀ náà ẹ̀dẹ̀kẹ́ tó wà ó náà ẹ̀dẹ̀ ìgbà tó wà fún amẹ́rin tó tó tó iṣẹ́ láti jẹ́ sí wá sí nínú wà jẹ́ gbogbo ìsáàbù ó ní lẹ́kọ̀ọ́ ìsọ̀lá ìsọ̀lá ní ọjọ́ máa ó ní mo ní gbogbo ọlọ́gbọ̀n àsọ̀lá ìsọ̀lá àbẹ̀ ìsọ̀lá mo ti kí ìbúra lẹ́sìn sọ̀lá lọ sọ́lá ti lọ kẹ́rẹ̀ ti lè yẹ̀wò wọ̀dà àjẹ́bà gbòògì ìdí kẹ́rẹ̀ lè sọ́lé kí n bá yára bẹ́ẹ̀ ìsọ̀lá ó lè ẹ̀sìn mọ́ àwọn yẹ̀wò wọ́n fi yẹ ẹrùn dẹ̀ ilẹ̀ ìsìnlẹ̀ ìwé jẹ́ tuntun ibi tí àárẹ̀ pàdé lọ́rọ̀ lórí báyìí ló yàtọ̀ yóò tó padà yóò tó padà Gbẹ́gbẹ́ bó ti jẹ́ pẹ̀lú òní, ìfẹ̀ yóò máa wo arákùnrin àti onígbò olóòrùn pé àwọn èyí ti lọ ní ọ̀pọ̀ àdára. Bí i ọ̀nà pàdé ìsọ̀rẹ̀ ẹ̀kọ̀, kèbò ẹni mọ̀ sí lọ́ọ̀dù mo fẹ́ lọ́ọ̀dù ẹ̀rí ẹ̀rí tẹ́lá mo tún dé ìdára ẹ̀rí ìdìbò láìpẹ́ wọn ìdúmọ̀ sọ wọn lè bá ìyá pọ̀lọ̀ kan jù nínú kẹfẹ́ wọn ìgbà wọn bẹ̀rẹ̀ wọn lè wọ́n ti dájú kọ̀ọ̀tù pé àmọ̀tún ní òkè à yà ìbẹ̀rẹ̀ láìpẹ́ wájú ilé ìdìbò sọ sí àlàyé inú náà bàrà dájú nípàdé ọ̀kà kájú òjì bọ̀wọ́ tó ní ìbọ̀tọ́

mùsùlùmí náà àwọn mùsùlùmí lómìnà tẹ́tẹ̀ ní jẹ́ ọkọ̀ tẹ́tẹ̀ ní ọkọ̀ tẹ́tẹ̀ ní ọkọ̀ lórí ìyàwó rẹ̀ ní ẹni tẹ́tẹ̀ tàbí ọkọ̀ ìyàwó lẹ́kìtà fọ́lẹ́kì àwọn ilé àdúgbò ìgbà àwọn àwọn ilé ìgbà àwọn ilé ìgbà àwọn àbàlájìkà àwọn ilé ìwà òkè gbọ́dọ̀ lórí mùsùlùmí dọ́kọ̀ ìyàwó ìgbà àwọn ilé ló wà nínú ìlú kọ́ bàá àwọn ọmọ ilé àkókò tó à nígbà òwe tọ̀ lọ́jà bẹ́ẹ̀ ti láì ẹ bá lọ ìyàwó ti كانت اليهود قد عادته في ذكانة يصلي في المسجد بيت وأهل الكتاب وقالوا أهل الكتاب أنت بيت الشهد على النصارى لبعض يبقى تابع عن اليهود يبقى النصارى ده أمي الكتاب اللي كان يقول في بعد أهل الكتاب يبقى أهل اليهود ده اللي يقولوا أهل الكتاب ذكروا العاد بعد الخمس يبقى يقول أهل الكتاب ما نوقف الوقت وصفي أحد

ṣùgbọ́n tó bá bá kò ní oṣù lọ́sẹ̀ ẹ̀rẹ̀ táwọn kò pè báyà ní èdè táwọn kò pè lọ́nà kí wọ́n ti jẹun wọ́n kò rojú sí ọ̀rọ̀ àti àbùkù nígbà tó ń ṣíjọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sì lẹ́yẹ aláìlẹ́ àdíyèsí ó ti tẹ̀sí ìfọ́nù olùsọ̀fà àwọn ọ̀dà bàbá dáhùn àti ìlẹ́sìn ìlẹ́sìn ìlànà àríyá قل لله المشرق والمغرب يا هدي من يشاء وكذلك جعلناكم أمة وتفرجتكم شهداء الناس يقول الرسول عليكم شهيدا وما جعلنا الكلمة التي كانوا عليها إلا لنعمة من يسير الرسول من يفضل عليه ها وما كان الله يطيع عبادكم إن الله بالله ورسوله وفي الختام حديث هنا أما الذي قبل ما شمل أصحاب النبي صلى الله عليه وسلم بعضهم بالبعض báwọn sàbẹ̀sẹ̀ àwọn sàbẹ̀sẹ̀ fẹ́ ní ti ara wọn tó. ìgbà tó ti pé wọ́n kò tún ti bẹ́ẹ̀ jù fẹ́tìlẹ́nà àwọn ti kàrà àwọn sàbẹ̀sẹ̀ àtọ́ àwọn yòókù tí wọ́n ti lọ sí wò láwọn àti ẹ̀ tí wọ́n ti kó wá nìwò wọn fún wa lọ́la ìgbàkan wà lórí àyà rẹ̀. wàá dé tó àwọn sàbẹ̀sẹ̀ pé tábùlámù ló ti mú ẹgbẹ́ ìlàtọ̀bí ṣẹlẹ̀ pọ̀tọ́tọ̀ bá ti bàjẹ́ bíbéèrè kó wá ní nǹkan ìlàkejì ọmọ láyé òkú nígbà tọ́tọ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ ò mọ́ sí pẹ̀lú bẹ́ẹ̀ sí láti kú ìgbàgbọ́ fún ẹ béèrè rẹ pé kó wà rẹ rà ilé bẹ́ẹ̀ tí wọ́n ń táwọn ìdí náà tọ́lá bọ́lá bó tún wá ṣe nígbà wọ́n bọ́lá kájà ní ìlú ìlú ìlú ìlú ìlú ọgbọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ti àwọn kẹtù wá fún un wà ọgbẹ́ pé kò sáárà jù fáwọn ilẹ̀ nínú àwọn bí má báyìí mọ̀ láti máa yíra ọ̀dọ́ máa sọ nípa líle ní gbogbo ọtí tó táwọn àwọn kẹtù wá fún un wá kọ́ lẹ́lẹ́ bẹ́ẹ̀ mú kú fẹ́ jẹ fún yẹn pé ọ̀rọ̀ kó jẹ́ àrámù tí kì í sì gbé ti gbọ̀ fún ọdún pé wà ní kò sí ìlú náà tẹ́tẹ̀ fún wọn ìyá àpẹẹrẹ wọn dápọ̀ á gbogbo àti wọn jẹ pé wọ́n ṣe dáadáa tàbí wọn lè àyè àwọn ọmọ ọmọ wọn lọ́ọ̀dọ̀ àná wọ́n jẹ́ àwọn tó ti kú tí wọ́n kírun sí ní nàìjíríà tó ń sáàbà tí wọ́n kírun lọ sí sáàbà láti kírun bá tó bá péré wọ́n ní mẹ́wàá péré rẹ̀ tó mẹ́rin àwọn ọmọdé káwọn kò lọ́dún àgbẹ̀ lọ́dẹ̀ ìfọ̀ àmì ibi àwọn mẹ́rin wáyà wọ́n lẹ̀ káwọn káwọn káwọn káwọn káwọn káwọn ibi inú àwọn inú wọn ní asáré gbogbo ọ̀rọ̀ asáré gbogbo ọ̀rọ̀ lọ́dẹ̀ so àwọn ilé ìlú ọ̀tà àwọn fáwọn ti ká káwọn mọ́tò ojú bẹ́ẹ̀ àwọn sábà bí èsì pé òkú òwò àjọ ló ṣe ìbẹ̀rẹ̀ ọ̀nà náà ó fún alẹ́ ìrọ̀lá sí ọ̀sẹ̀ tó fún alábẹ̀rẹ̀ tàbí kó tó kàn sẹ́ni tó bá ìlú bá fẹ́rẹ̀ ọ̀hún wàjúbà tó fún alẹ́ ìrọ̀lá ọ̀lẹ́ ìrìn lọ́lá صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وسلم تسليما كثيرا بارك الله فيكم جميعا ونفع الله بكم والسلام عليكم ورحمة الله وبركاته